tí bá ní kí n máa yànnà náà àwọn orin yìí lọ ẹ wo ètò àṣe àṣe kọjá àsìkò tó yẹ ká ṣe kọjá torí pé àwọn obìnrin wa wọ́n ti kọ orin tó jẹ́ pé ó ládùn ó dẹ̀ kọ́ni lọ́gbọ́n kódà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n ń kọrin ni wọ́n ṣe kí ni wọ́n relent wọ́n sinmi rárá wọ́n ń dàgbà sí wọ́n dẹ̀ ń dára sí ní ojoojúmọ́ lọ́sẹ̀ tó ń bọ̀ àádúgbìyànjú láti tún fún wa ní àwọn orin àsìkò tó jẹ́ pé àwọn orin tẹ́ bá ń gbọ́ orin àsìkò tí àwọn obìnrin wa tí wọ́n ṣe àdàdé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa olórin ló kí ni ni wọ́n ti gbé orin kọjá ilẹ̀ yìí lọ sókè òkun. ẹ wo ohun ni ká jẹran pẹ́ lẹ́nu báyìí àmọ́ òǹfà fún òjẹ́ tẹ́ bá ní ká máa ṣètò yìí lọ àti mọ̀ pé èmi tẹ́ bá ń gbọ́ kò lè rẹ bọ́dì o bẹ́ẹ̀ ni kò lè rẹ bọ́dì torí pé tẹ́ bá sọ pé yá mi lè kí ìjà báyìí ah, tẹ́ bá ń gbọ́ ara mi máa ń ya gágá ni pé yes yes yes wọ́n gbé ohun tí mo mọ̀ jẹ dé bẹ́ẹ̀ ni àmọ́ àròjọ muso lókun wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Orísun fún ìfẹ̀tẹ̀ní sí ètò Miliki Express bẹ́ẹ̀ ni láṣẹ Èdùmàrè ilé àtọ̀nà yín kò ní dàrú ẹ wo àwa báyìí lẹ́ẹ̀ máa rí ẹ̀yin náà la máa bá ní gbogbo ọjọ́ ẹ wo láṣẹ Èdùmàrè báyìí ẹ̀yin òbí tẹ̀ wọ́n wá ẹ jẹ wọn mọ́ ẹ̀yin ọmọ tẹ̀ wọ́n wá náà ẹ̀yin ọ̀dọ́ náà láṣẹ Èdùmàrè ẹ dàgbà ẹ dògbò ẹ gbé nǹkan rẹ̀ ṣe láyé ẹ wọ Ọlọ́run á dúró ti gbogbo wa pátápátá lórí gbogbo àwọn tí a jọ ṣètò Miliki Express ti èní ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe ẹ iṣẹ́ àtàárọ̀ láṣẹ Èdùmàrè àjọṣe wa báyìí kò ní bàjẹ́ ẹ a máa rí bá ẹ̀yin náà ẹ máa ṣe kíni ẹ máa rí wa bá ẹ má máa gbàgbé ìpolówó ọjà báyìí òun ni àgùnmu òwò ẹ wá polówó ọjà lórí tẹlifíṣàn ìṣẹ́ ti mọ̀ pé tẹlifíṣàn Orísun àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ẹgbẹ́ ohun tí ẹ̀ ń tà wá káwa bá yín sọ̀rọ̀ nípa ẹ̀ kábà yín polówó ẹ̀ torí pé ẹ ti mọ̀ pé ọkín báyìí lọ́bẹ̀ yẹ kìnìún náà òun ni ọ̀bẹ̀rẹ̀ kòkó sí ohun tí ó wọ orí ètò Miliki Express lórí Orísun ahàn ti mọ̀ pé ajé ti bugbájẹ nìyẹn ẹ wọ́n polówó ọjà yín pẹ̀lú wa lórí tẹlifíṣàn Orísun ẹ kò fi sórí zero eight zero eight two seven one seven five seven eight zero eight zero eight two seven one seven five seven eight lórí Facebook mi Bimbo Badmus Madiva lórí Instagram àti Twitter at official Madiva káfíńre ayọ̀ ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń gbé mi ní tí yín tòótọ́ Bimbo Badmus ó dìgbà kan náà.